àpọ̀lọpọ̀ ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú tafsiru suratul azab eléyìí tí a ń bá bọ̀ wá. àyà tí a fi dúró náà ni àyà ẹlẹ́ẹ̀kẹrìnlẹ́ ní àádọ́ta lẹ́yìn tó lọ́wọ́ balẹ̀kẹ́ ọlá tó ń jẹ́ ká mọ̀ yìí pé reality. òun ni kó ṣe wípé èèyàn ní nǹkan kan tí wọ́n máa rù lẹ́mìí ẹ̀mí wọn máa gbé àwọn oríṣiríṣi àwọn nǹkan wá yóò sì máa gbé dáadáa wá náà ni wọ́n máa gbá ìdá wá. ṣùgbọ́n èyí tó ń jẹ́ sí wípé èèyàn ní ìgbàgbọ́ tó pé èèyàn sì ní total control lórí ẹ̀mí yàn. òun ni kéèyàn má ju ẹ̀mí òun lọ́wọ́ sí níbi èyí tí wọ́n á rò pé èyí tí da tó já burú. bá rí kọ́lá bí ń sọ fún abẹ́ àyẹ̀ pé auzubillahi rahim in tubdu shay'an pẹ bá ṣàfihàn kankan pé tẹ́ fẹ́ ṣe ìyẹn ni pé lẹ́yìn ìgbà tẹ́ ti rò nínú ẹ̀ ní ẹ padà wá fi nǹkan yẹn hàn síta. a ó tún fò ka abẹ́ẹ̀ kan rò nínú ẹ̀mí ẹsẹ̀ pamọ́ sínú ẹ̀mí ẹ̀jẹ̀ nìkan kọ́ ọmọ ẹ̀sìn síta fàyínà lọ abikú níṣẹ́ yìí náà lè òun ọlọ́run bá nímọ̀ nípa nǹkan yẹn ó bẹ̀rẹ̀ pé ọmọ rò tó bá ro tó dáa tẹ́ padà sí síta òun ọlọ́run bá máa ń gbà tẹ́ ń nǹkan tẹ́lẹ̀ kẹ́ tó ṣe ẹni tó sì ro aburú lẹ́mí náà tó padà tó ṣe náà òun ọlọ́run bá mọ̀ ẹni ẹni ó sì rọ aburú lẹ́mìí náà tó ẹ kóhùn náà fẹ́ ṣe ìdí sí kejì ní òjò padà rí ṣe òun mà ẹni tó sì jẹ́ sí pé ó rọ aburú lẹ́mìí torí pé ẹ̀rù ọlọ́run ọba bà á ní òjò padà ṣe é má òun lọ́wọ́ bá ń gbogbo ẹ̀. tilẹ̀ ni pẹ̀lú àyà nínú sí pé nínú tí ọ̀rọ̀ yẹn tọ́lọ́ èyí tọ́nà ọba àlekè láti kọ́kọ́ sọ fún àwọn sọ́ábà nínú àyà tó ṣáájú wípé ẹ lẹ́tọ̀ọ́ o ò lẹ́tọ̀ọ́ sí yín o nígbà táwọn anábì bá jáde láyé kò lẹ́tọ̀ọ́ fún ẹnìkan nù yín kọ́fẹ́yàwó ànábì wàmà káànù lakum wàlà tẹ́ǹkì hu àzùwájà hu min ba'di wàlà tẹ́ǹkì àzùwájà hu min táwọn ẹbá jáde láyé ẹ gbọ́dọ̀ pẹ́ fẹ́ ìyàwó rẹ o torí ẹlòmíì lè máa ronú ẹ̀mí pé á ah, kóun ó sì fẹ́ ìyàwó rẹ yìí nígbà tó jáde láyé a sọ̀rọ̀ lórí eléyìí náà àwọn tẹ̀sí tó kọjá pé téèyàn bá jáde láyé kọ́dà nínú oore téèyàn lè ṣe fún yàn òun náà ní wípé ìyàwó rẹ tó fi í lẹ̀ èèyàn lè fẹ́ ní tìtorí kíni ní tìtorí ìtọ́jú àti torí ìtọ́jú àwọn ọmọ tó bá fi lẹ̀. ṣùgbọ́n anábì sallallahu alayhi wa sallam kò lẹ́tọ̀ọ́ sí ẹnìkan fẹ́ yàwó rẹ̀ torí pé àwọn ìyàwó rẹ̀ yìí láyé àwọn náà ìyàwó rẹ̀ láti jẹ́ náà. ìyàwó tiwa náà láyé lọ́kùngbà táwa náà bá jẹ́ ni eré tíyàwó iná sì jẹ́ ni eré lẹ́jọ́ tiwa náà láti jẹ́ náà. ìyẹn ló bá a lóbìnrin mí ní obìnrin lórí pé tọ́ òun lè mára àwọn ojú òun nídìí nǹkan kan kọ́lọ̀ nǹkan bá àwọn tó jọ àwọn torí pọ́kọ̀ òun iná ló fẹ́ kọ́jọ kọ̀ọ̀n lálẹ́ jẹ́nà. torí pé inú tí òfin ẹ̀sìn wí tọ́pọ̀lọpọ̀ àbáàdá ìsọ̀rọ̀ lórí ẹ̀ òní wípé ẹni tóbìnrin bá fẹ́ gbẹ̀yìn ẹni tó fẹ́ gbẹ̀yìn yẹn táwọn méjì bá ti jọ jẹ́ ni eré ẹni tí ó jọ kọ̀ọ̀n lálẹ́ jẹ́nà náà. torí pé ẹni ìwọ̀n lọ́jọ́ kí ni o òun náà lọ jẹ́ ìyàwó fún. torí ìdí eléyìí nínú ọlọ́wọ́n bá ní kí ọlá wa kọ kí wọ́n fẹ́ yàwó ànábì lẹ́yìn ṣùgbọ́n bí tí kò kórè èèyàn ni wá ó lè máa wá nínú ẹ̀mí ọlọ́wọ́n wa ń sọ wípé bẹ́ẹ̀ ṣàfihàn kankan àbẹ́ẹ̀sì pamọ́ nínú ẹ̀mí fa inna Allaha bi kulli shay'in kò sí kan tọ́lọ́wọ́n bá ní kí ọlá mọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní kí wa bẹ́ẹ̀ sọ fún wa nípa àwọn wo asọ̀fúnra níjó nípa àwọn wo ló lẹ́tọ̀ọ́ láti rí ojú obìnrin apá jùlọ obìnrin tó jẹ́ ẹlẹ́hàá eléyìí máa ń ṣẹlẹ̀ oríṣiríṣi nìka láti lọ rí lẹ́lómi ọmọ sọ wípé sọ́fúnyàwó rẹ̀ kó síjú fún akáwojú rẹ̀ abẹ́rẹ́ kan kò sọ fún ìyàwó rẹ kó síjú fún wa àbí sáà lè wojú rẹ ni lẹ́nìkan ló ní kó wọn bojú ti ìyàwó tiẹ̀ ní kó bá dènà kó kó síjú rẹ̀ ó ti lẹ́ni tó lè wojú obìnrin tó bá bojú nínú sẹ̀láṣìláhùn èsì gbogbo èèyàn ló lè wò èsì gbogbo èèyàn ló lè wò nínú àyà yìí ọlọ́run wá fẹ́ sọ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ àti wojú obìnrin nínú fámìlì tiẹ̀ nínú àyà yìí torí pé bá a ti nínú fámìlì tiẹ̀ ló nínú fámìlì ọkọ náà. ó lẹ́ni tó lẹ́tọ̀ọ́ àti wojú rẹ̀ má nínú fámìlì ìtọ̀kọ náà ó sì lẹ́ni tó lé wojú rẹ̀ nínú àwọn fámìlì mo tẹ̀lé pé ọ̀gọ̀rọ̀ àwọn tọ́lọ̀ ọba àlekọ́ dákọ̀ yìí náà gbogbo fámìlì náà ló lè wojú ẹ̀ náà tó fámìlì tiẹ̀ tó jẹ́ náà ọ̀pọ̀lọ́ wọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ àti wojú rẹ̀ eléyìí náà ń jẹ́ èsì fáwọn ọ̀rọ̀ kan ń tipẹ́tipẹ́ ń a sì kéré tá ti ń gbọ́rọ̀ yìí pẹ̀lú wọn máa sọ ah wọn máa àwọn ọ̀rẹ́ mọ́jọ́ dá àwọn ní àǹdá sọ́borí o ọdala dá àwọn sàlámà ọ̀dà nu sọ ní ọ̀dà láyíra pẹ̀tọ́ ọmọ rẹ bá ti lè dára wọn bá gbẹ́rẹ́ báyìí yóò lọ lè ra apá ewúrẹ́ wá fún ọ ni yóò sì ra mílíkì wá ọba ti ẹran tí apá ewúrẹ́ tó pánjọ àtìkọ̀ òun nìyẹn o ó dà láyíra àwọn tó pàdé wọn tọ ló sì kó mílíkì wá wọn ni yóò kó mílíkì wá wọn là kó ìwọn fún yàpẹtọ ọmú tó wù mú gbáyà rẹ nu o tẹ́lẹ̀ ń sì lè jẹ́ sílámù sá àwọn máa ń sọ yí Ọlọ́run bá ṣe dáadáa aṣáájú ọ̀kan náà àwọn àfa àwọn àka àwọn wà níjọ kó kẹjọ ka pọfẹsọ àtòkọ́ ni akóredé ọlọ́run wọn pẹ́ ọwọ́ àgbàdékò dáadáa wọn. wọ́n ní àwọn tí wọ́n ń gbọ́rọ̀ yìí náà ti pẹ́ táyà máa sọ ọ́ àwọn wa béèrè pé sọ yìí bí tó ti tó bá ti torí pé léyìí sọ yìí kò sàfihàn súnà tó ní súnà ṣe lè eléyìí láéláé súnà àsúnà ló pèpè síbi kéèyàn bọ̀wọ̀ òbí súnà gan ló pèpè síbi kéèyàn fẹ́ràn òbí kéèyàn ṣe dáadáa tóbi ó sì wá sọ kọ́dà láyírá ó di inú nánú ń gbà yẹn pàṣípà tó ní kó gba ẹ̀sìn kan lọ́wọ́ ní kó má ṣe dáadáa tóbi rẹ lọ́wọ́ ní kó ṣe bàbá yín tóbi ẹ̀ kó má béèrè òbí rẹ mọ́ kò sẹ́sìn nǹkan tí ó sọ o ṣùgbọ́n àwọn yẹn máa ń sọ eléyìí yẹn láti súnà ńgbà táwọn èèyàn fẹ́ máa sọ nǹkan ọba yàn bá sì fẹ́ lóòótọ́ gbogbo ọ̀nà ni ó fi máa wá rẹ̀ jáde eléyìí jẹ́ nǹkan táwọn yẹn sọ ń náà eléyìí sọ fún wa tá a lè mọ̀ yìí pé àwọn tí wọ́n bá ń sọ yẹn ìsọkúsọ ni wọ́n ń sọ kùránì ọ sọ ya àwọn tí wọ́n ka àwọn tá máa kà yín náà a rí i pé tiẹ̀ tún wá lókù lè sọ pé jẹ́ bíi obìnrin ọ̀hún tí ò lè rójú ẹ̀ ń gbà náà nígbà tí ọlọ́run bá ti ka àwọn tá a fẹ́ kà fún wa yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا جنى عليهن في آبائهن ولا أبنائهن ولا ولا إخواني إن ولا أبناء إخواني إن ولا أبناء أخواتي إن ولا نساء إن ولا نساء إن ولا ما ملكت أيمانهن واتقي إن الله إن الله كان على كل شيء شهيدا ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá ó sọ fún wa nínú ayà yìí ó ní lájú náà lẹ́yìn nà sẹ́sẹ̀ fáwọn obìnrin rárá àwọn obìnrin tá sọ fún ẹnu wípé kóbìnrin ó bu ara ẹ̀ kó bojú ẹ̀ nípa bàbá wa kí bàbá ó rójú ọmọ ẹ kò sẹ́sẹ̀ ọ bàbá lè rójú ọmọ ẹ̀ ẹ̀sìn wá sọ pé àwọn ọmọ rójú ẹ̀ sọ yẹ bàbá ó ọmọ rẹ báyìí ẹ ọlọ kí ọmọ baba le bàbá lè lọ lé ọmọ rẹ̀ ànábì máa ń yàwá yàwá ni mo ní wá ọ bàbá dáadáa ọlọ kí ọmọ rẹ ilé àná nkùn lẹ yorùbá ni o yorùbá ló lè máa sọ yìí lọ lé ọmọ rẹ ànábì máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa sallallahu alaihi wasallam mo ti rí ọpẹ́ ni mo tó ní kí n wá kí ọ eléyìí ó gbin ìfẹ́ ìfẹ́ sínú ẹ̀mí ọmọ yẹn pé bàbá mi fẹ́ràn mi bàbá wa ọwá atúláwù ìlú tọmọ rẹ wá wà o sì wá ń ọwá ni nìkẹ́kẹ́ di ọ lọ́wọ́ ọwọ́ adélé tán gbà mo sì wá sí àdúgbò yìí níbi ọsẹ méjì sẹ́yìn àà títí wù kó dí gágá kó dí gàgá tó ọgbọ́dọ̀ gbìyànjú àdídọ́dọ̀ rẹ bá ti wá dí dójú òrí mi dójú ebi fóònù tí ó dáyé sọ fún mi pé mo wà ní ọdọ yín báyìí o mo wà nílùú yín báyìí o báyìí báwa o kọ wà nìyẹn bíta lọ ń bẹ̀ gẹ́gẹ́ ni wípé bàbá lẹ́kọ̀ọ́ àti wojú ọmọ ẹ̀ nínú sẹ̀rá Islam bọ́lá tí wàá dákọ̀ bàbá àwọn afọ́tẹ́ ti wá sàlẹ̀ fà bàbá tọ́lọ̀ ń dákọ̀ bí yìí náà wàá ní àlá ni o mọ́nìmọ́rọ́ rúbi wàá ní àlá ìtumọ̀ rẹ̀ náà ni pé bàbá bàbá náà lè rojú ọmọ ọmọ ẹ̀ lóbìnrin bàbá bàbá bàbá bàbá bí tí wàá wù kí ẹ̀mí bàbá bàbá ó gùn kọ́pẹ́ láyé tó gbogbo wọn wálẹ̀ báwọn ó fi tó rí bàbá tó bí gbogbo wọn lè rojú ọmọ rẹ̀ wọ́n lè lójú ọmọ wọn. ọlọ́tún ní wàlá abínà ìhìnnà àwọn ọmọ tí àwọn tí ìyá yìí bí ó lẹ́tà àtìrójú àwọn ọmọ àwọn ọmọ rẹ̀ lẹ́tà àtìrójú ìyá wọn. eléyìí àwọn àwòkọ̀ tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin míì lè pé ń bo òun ti gbé tèun dé lọ́tọ̀ ṣebí kìí sóun ló bí fún sẹ́yìn kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọjá pé ìyá òun ti kọ́kọ́ bí ọmọ síbì kan tẹ́lẹ̀ kọ́ wá jẹ́ sípò ọmọ èèyàn abẹ́ rí ìyá ẹ̀ tọba ti bọ́ tọ ọ́ bójú fún ni o níbo òsín ti ń jẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ islam ọmọ lẹ́tọ̀ àti rojú ìyá ẹ̀ ó jẹ́ pé bàbá nínú sọ́látò náà ọlọ́run ṣàlàyé bí ọmọkùnrin náà bóun náà ṣe lè máa wọlé tó àwọn àtọ̀yá rẹ o pàtó àsìkò kan náà nínú ẹ̀sìn torí gbogbo eléyìí náà lọ lẹ́tọ̀ọ́ ló sì lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn àgbẹ̀ ìsìnkú àwọn awáfẹ́ wọnú yàrá màmí tí kí wọ́n á kanlẹ̀kùn ní ọlọ́sìkò tó lè wọlé o kùránì ló sọ bẹ́ẹ̀ o ó láwọn àsìkò tó lè wọlé ó láwọn àsìkò tó lè wọlé àwọn àsìkò mẹ́ta kan bẹ tí kùránì kò tó bá fẹ́ wọlé kanlẹ̀ fún gbàyọ̀ndà kó tó wọlé kódà bọ́ fẹ́ wọ yàrá bàbá rẹ̀ gan fẹ́gbọ́kùnrin tó bá fẹ́ wọlé gbàyọ̀ndà láwọn àsìkò kan inú ilé náà ló ń gbé tẹ́lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tó dà àwọn àsìkò kan ó tún gbọ́dọ̀ gbàyọ̀ndà kó tó wọlé ká tó wá sọ kóbìnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí ló lẹ́kọ̀ọ́ ní Islam o ni ọkùnrin lèmi náà ń rùn pèsè gbogbo òru ara wa náà ta jọkùnrin síra wa dán lọ́yẹ̀ ká máa rí gẹ́gẹ́ bẹ́sẹ̀ ti sọ o ká tó sọ wípé tóbìnrin táwọn èèyàn kàkún kún lẹ́nu ẹ bá ti ráwọn kan gbẹ wàhálà táwọn eléwọn pọ̀ àwọn anibojúbò ra bó gbogbo ẹ̀ lára kìí ṣe èèyàn nìkan àlọ́kùnrin sọ́kùnrin gan ó níbi tó lè rí ma lára ara wa bẹ́sẹ̀ ti sọ o ní nǹkan táwọn yòó torí ìdí eléyìí ọlọ́wà ní ọmọ ó fi wá dépò ọmọ ọmọ náà. bó ti jẹ́ bàbá bàbá lọ bẹ́ẹ̀ náà lọmọ ọmọ náà òun náà lè rójú ìyá wọn àbí ká sọ pé ìyá ìyá wọn. wàlá ikhwani inna bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin wọ́n lè rójú àǹtí wọn sísítà wọn yálà òun obìnrin yìí lọ́jà àbúrò fún wọn ni àbóhùn lọ́jẹ̀gbọ́n ni kò lè bójú fún wọn o yóò sì ju fún wọn ṣùgbọ́n àwọn ìyá tá à ń sọ mẹ́ta lọ́mọ ìyá pín sí yálà ákù ṣẹ̀kíkì ni yẹn kó ọmọ ìyá bàbá àwọn ákù lè lè ábì àbí bàbá nìkan lọ́dọ̀ àwọn pọ̀ ìyá ọ̀dọ̀ àwọn pọ̀ àwọn ákù lè lè ọmọ àbí ìyá nìkan lọ́dọ̀ àwọn pọ̀ bàbá ọ̀dọ̀ àwọn pọ̀ èyíkéyìí tó ń kó lè jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n lẹ́tọ́ àti lójú ọmọ ìyá wọn láì lè bojú fún kùránì tún ní ìyẹn nìkan kọ́ wọ́lá abiná ìkwà ní iná àwọn tí àwọn yìí náà tún bí lọ́mọ àwọn náà lẹ́tọ̀ àti lójú wọ́n lẹ́tọ̀ àti lójú kíni wọ́n lẹ́tọ̀ àti lójú àǹtí bàbá wọn àbí kíni àbí àbúrò bàbá wọn lóbìnrin ẹ̀rọ ti kẹnu dé ìwọ ló tún alẹ́ kú gbà náà kí làwọn ń jẹ́ fámìlì láàrin ara wa ìtumọ̀ rẹ̀ náà ni wípé àwọn ń jẹ́ ọmọ ọ̀nkù àbí èyí kó àyìn tó gbé fún wa pé wàlá àbìnáyì àkọwátì iná àbí wọ́n sì ń jẹ́ ọmọ èyí tí wọ́n jẹ́ jọmọ ìyá pẹ̀lú obìnrin nígbà títà láyé ti wáyé pé wọ́n àtàwọn sísà lè jọ lójú ara wọn àwọn ọmọ wọn gan náà tó ní wọ́n ti wọ́n lè lójú ara wọn kí ló kù ẹ̀dá bolókùn nínú ẹbí táwa sọ pé nínú fámílì o kò lè rójú ẹ̀ rárá obìnrin tí ń bojú ò ní bojú fáwọn tó jẹ́ wọ̀nyẹn ṣùgbọ́n tàbá wa ń sọ náà gbogbo ẹ̀ ló o torí kúgbà òṣù pé tẹ́bọ́lọ́ lè kojú fún wa tí nìkan lọ wà ń bẹ́ẹ̀ abẹ́rẹ́gà èyí náà tó o ìlú ìlú ìrójú ti lè rí ọ̀rẹ́ yín lè rí ẹ̀rọ mi ò kí èsè léwu ètò mọ́ra mẹ́nu báyìí á lọ ọ̀dọ̀ ìkan ní lọ́kùnrin kan sì yarí lójú agbó máa àbúrò rẹ̀ lọ́wọ́ kò sáà lè lójú ìyàwó rẹ̀ pé náà àti lọ́wọ́ pé ọba wa bá ń jòkólẹ̀ pé ẹ̀sọ́ bọ́mọ yóò ah, kò sí sáà wà lè lójú ìyàwó rẹ̀ ní èmi ni mo jẹ́ kù sí sí kan pé ẹ sábà sọ̀rọ̀ pé yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tá a padà péjọ kata kan ríra wa tí nítorí ṣe lé tọ́bàtí padà sí kùrẹ́ ríra wọn kì í wálé àwọn eríra wọn wọ́n sì wálé ẹ̀kọ́ kẹrẹ́ làwọn ríra wọn tọ́pọ̀ àwọn kọ̀rẹ́ rí. ìwọ ní káwọn ìjà lórí nǹkan tí ò ní túmọ̀. ọba yé yẹn ń gbà mí ó àlàyé lórí ẹ̀ sọ gbogbo àwọn tí òun dákọ̀ yìí pátá gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti lójú àwọn kẹ́nẹ́ àwọn tó jẹ́ obìnrin nínú ẹbí tẹ̀jọ jẹ́ bí sira ẹ̀rí gbogbo àtà kálẹ̀ ẹbí ni wọ́n jẹ́. gbọ́dọ̀ tí wàá sọ yìí obìnrin náà yìí pé gbogbo àwọn tá a kálẹ̀ yìí náà á rí i pé wọn àti lè fẹ́ra gbogbo àwọn tá a kálẹ̀ wọn à lè fẹ́ra. gbọ́dọ̀ wá rí ọ̀hún tọ́nà ọba àlejò lásàlàyé ọlọ́run wá fi tẹ̀lé yìí pé wá tákì iná ńlá obìnrin ta ni ẹ bójú yín ta ni kẹ bò ara yín ẹ̀bẹ̀rù bẹ̀rù ọlọ́run lórí àwọn eléyìí tá a kà àwọn tí kẹ fún lórí àwọn wọ̀nyẹn kẹ mọ́ máa lọ yín o. àwọn tó yẹ kẹ́ ẹ ṣe kí ni àwọn tó yẹ kẹ́ ẹ fún ẹ ọlọ́run lórí ẹ o. ọlọ́ni inna Allaha ala kulli shay'in shahida ọlọ́ni torí pé gbogbo nǹkan pátá tẹ̀sí òun indi gbogbo ẹ̀ rí o gbogbo pátá rí gbogbo tó ń kálukú wá ń ṣe pátá kò sí ṣe ṣẹ̀yìdù lòun gbogbo ẹ̀ lòun gán ni bá ti ń ṣe. nínú ọ̀rọ̀ táwọn àbá sọ nípa àyà yìí wọ́n ní pàápàá jùlọ àdìsá nàbì sallallahu alayhi wa sallam ó wá lórí ẹ̀ àdìsá nàbì kan wá lórí ẹ̀ léyìí tó ṣe wípé ó fìdí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kan múlẹ̀ bí ọlọ́wọ́ bá àlékè ọlá bó ti sọ yìí. ṣùgbọ́n sá ká tó lọ́bẹ̀ yẹn ẹja wọn tí wọ́n lọ jẹ́ sábàbù nùsọ́ọ̀lù táyà ìfi sọ̀kalẹ̀. wọ́n lẹ́gbàá ọ̀rọ̀ kan wáyé pé lámà násàlá ti áyàtò ìjàb áyà kan tó ń bẹ táàtò kà níwájú àti kàwọn lẹ́nu àpàrà tó kàwọn níwájú ìyẹn áyà 59 nine fi pàṣẹ bíbojú gangan sẹ́yìn pé ó ń sọ àwọn tí wọ́n lè rójú obìnrin ṣùgbọ́n àyà fi pàṣẹ yìí pé kóbìnrin ó ẹ̀ kó wọ́n nígbà táyà yẹn sọ̀ kalẹ̀ àwọn oríṣiríṣi ìbéèrè wa ń wáyé wọ́n tàṣà àlàlẹ̀ àbá wàlẹ̀ àkọ́ọ̀rì àwọn ẹbí bẹ̀rẹ̀ sí pé èpò láti báyìí ṣé àwa náà sáwa náà lẹ́tọ̀ọ́ àti wo ojú obìnrin báyìí àbí tó bá ti bo gbogbo ojú rẹ̀ náà àwa náà lẹ́tọ̀ọ́ àti rí ojú rẹ̀ má abẹ́rẹ́ nǹkan. sẹ́mi pé nǹkan tọ́nà bá gbófin kan wá sẹ́yìn ò tí gbọ́rú ẹ̀rí sẹ́yìn ò rírú ẹ̀rí ọmọ wò pé kí ni táwa náà lẹ́tọ̀ọ́ àti ṣe ń bẹ̀ lẹ́tọ̀ọ́ àti ṣe lẹ́ni tó bẹ̀rù ọlọ́run tí bẹ̀rù bẹ̀rẹ̀ mi ẹ̀ bó sì yẹ kọ́ máa rí náà nìyẹn tí wọ́n sọ̀rọ̀ ibi tó bá yí lórí ẹ̀ ibi tí ti fẹ́ ó ti mọ̀ páwọn akẹ́kọ̀ọ́ máa rú yá nínú gbáyà wọn ó ti mọ̀ páwọn akẹ́kọ̀ọ́ lè má ma wọn tó lórí ẹ̀ gbogbo èèyàn náà ni ọ̀wá lè rójú obìnrin wọ́n bẹ̀rẹ̀ sí sọ láàrin ara wọn. hal aidan lánú kalimu ńlámi wàrọ̀ ìjáàb táwa náà lè bá wọn sọ̀rọ̀ báyìí máa pé kájọ ní face to face àfi kí wa sọ̀rọ̀ yẹn ni pé àbí kan wà lẹ́yìn nìkan ní àbá tiẹ̀ fi nǹkan bójú ká má ríra wa ní face to face mọ́ wọn ní fàánàfẹ́ láti áàdì ilé àyà ìyẹn lọ́lọ́run bá ní káyà yọ sọ̀ kárẹ̀ pé láàjù náà àárẹ̀ iná fi ábà ìhìn náà pàṣẹ kàlọ́ tó fi lẹ́ẹ̀kan tèéṣe wọ̀ fóbìnrin o kò sẹ́sẹ̀ fóbìnrin kò sì sẹ́sẹ̀ fẹ́yìn náà tẹ̀yìn tẹ́ jẹ́ bàbá ẹlẹ́tọ̀ àti rojú àwọn ọmọ yín ó fi dórí bàbá bàbá náà òun náà lẹ́tọ̀ọ́ àti rújú ọmọ ọmọ rẹ̀ lóbìnrin bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ náà lẹ́tọ̀ọ́ àti rójú ìyá wọn ó fi dórí àwọn ọmọ ọmọ àwọn náà lẹ́tọ̀ọ́ àti rójú ìyá wọn àbí ìyá bàbá wọn àbí ìyá ìyá wọn. bẹ́ẹ̀ náà ni ikhwani inna àwọn tí wọ́n jọ bí wọn pọ̀ lọ́mọ ìyá lọ́mọ bàbá wọ́n lẹ́tọ̀ọ́ àti rójú ọmọ ìyá wọn. bẹ́ẹ̀ naanị, wala wàlá abúná ni ìnà àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ọmọ ìyá wọn yìí náà lẹ́tọ̀ọ́ ìyẹn nípa àwọn ọmọ ìyá wọn tánjọ́kùnrin àwọn ọmọ tí wọ́n bí bẹ́ẹ̀ ti ìnà àwọn ọmọ ìyá wọn tó jóbìnrin tí wọ́n jọ bí ìyá wọn papọ̀ táwọn náà jóbìnrin àwọn ọmọ táwọn wọ̀nyí náà bí lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni wàlá nisaa ìhìnnà àwọn obìnrin ẹgbẹ́ wọn náà wọ́n lẹ́tọ̀ọ́ àti rójú obìnrin ẹgbẹ́ wọn níbi àwọn àlàyé ọ̀rọ̀ kan wá wà mẹ́. àwọn obìnrin tí wọ́n bá ń bojú tí wọ́n sì ń bora wọ́n gbọ́dọ̀ sọ́ra tábàlárí. ìmọ̀ bẹ́ẹ̀ nú àwọn ẹlòmíì pàápàá jùlọ àwọn obìnrin jẹ̀fẹ̀rí míì tí wọ́n bá rójú ẹlẹ́hàá bí wọ́n bá dé ta gbangba wọ́n máa lọ wọ́n máa lè máa lọ dé describe fáwọn ọkùnrin pẹ̀tẹ́ bá ń wọ ẹrẹ́ láti lọ yẹn ah bó ṣe rí bó ṣe rí bó ṣe bó ṣe rí lélẹ̀ wọ́n lẹ́ àwọn tẹ́ ẹ bá ti mọ̀ báyẹn náà tí wọ́n jẹ́ àlùfáàsíkọ̀ nínú wọn báyẹn náà ẹ mẹ́jẹ ká máa rí tẹ́kun wọ́n máa lọ lè sọ bóbìnrin yẹn ṣe rí níta wọ́n máa lọ lè describe fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ sọ́ra fóònù wọn. ṣùgbọ́n aslan aslu ni wípé obìnrin àti obìnrin lè rojú ara wọn ṣùgbọ́n tẹ́ bá ti kẹ́fìn wípé eléyìí ní àwọn ìwà rádaràdà kan lọ́wọ́ àbí wo ò ní kíyèsí eré ní ọlẹ́ ẹjọ́ ń ṣe ó ti ya fọ́tò rẹ sórí fóònù ẹ̀yin obìnrin ẹlẹ́à tọ́nà bá ní kọ́rọ̀ tá à ń sọ yọ padà dọ́dọ̀ yín tẹ́yìn náà gbọ́ ẹ̀sìn làákàyè ẹ̀sìn làákàyè. ẹni tó wò kíyèsí bóyá ó ń bọ́ ni ó bọ́ di irun tán ah, kí n snapu irun yìí wọn náà ló di mo wo kíni kíta kan tẹ́nìkan gbé sórí íńtánẹ́ẹ̀tì ẹlẹ́yà lọ di ní ọ̀dọ̀ arábìnrin tó ń kò ń bẹ̀ nígbà tó yẹ pé ṣọ́ọ̀bù tó ti kése gbogbo yẹn ló lè wọ bẹ musaburu mbẹ ẹlẹyà wa di irun tán ọwọ ni òun fẹ́ snapu orí ẹlẹyà pẹlẹyà ọgbọdọ tí ì lo ìjáàbù àti kó wọn wọ snapu rẹ àà ése tóun ti san àbí tóun ti sanwó fún ọ òun ti sanwó fún ọ náà wọn náà ló dẹ dì í àbẹyà òun lòun mú sáyìn wá láti ibìkan wọn náà lọ bá òun dì í ètò tó di iye nà òun gbọ́dọ̀ snapu ẹ o ẹ lè gbé lọ báyẹn pé torí irun yẹn fáìn tà ìwọ wá ní gbà tó wá báyìí ìwọ náà ló dì í àwọn gbọ́dọ̀ snap ẹ o òun ó fi polówó báwọn ẹlòmíì orí tẹ́lẹ̀ àní kọ́ wá sílẹ̀ fọ kọ́ ọmọ fi polówó síta. gbogbo ọtí wọn náà bá fẹ́ lọ wọn náà tó tó di pé ṣe ẹ̀sìn fúnra ẹni condition gbogbo ọdún wọn náà bá ti jẹ pé ẹsẹ ẹlẹ́yà bẹ́ẹ̀ ṣe mùsùlùmí tó bá ń bá ẹlẹ́yà á lò wọn náà bẹ̀rù ọlọ́run o èyí tó ń ṣe kété kó ń ṣe pẹ̀lú fẹnu ẹ̀ o tí wọ́n bá ṣe pọ̀ sọ́n dandan fún ọ kí wọ́n ṣe o ṣùgbọ́n ẹni tó bá ń ṣe bá a lò pẹ̀lú bá ti ń lò torí ọlọ́run lóun fi ń ṣe wọ́n náà wá bẹ̀rù ọlọ́run ọba tó lóun torí rẹ̀ ṣe ọwọ́n bá lagídí njẹ́ mi fa ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo fi wo lórí ọwọ́ bẹ́ẹ̀ lé ní ìṣẹ́jú mẹ́wàá tẹ́ mi fa tààlẹ̀ níjáde alẹ̀ níjáde obìnrin náà wá gbà ọmọ òun mọ̀ kó sí wàhálà ìmọ̀ gbà wọn wọn ò yanjú ọ̀rọ̀ yẹn tí fídíò yẹn fi parí wọn ò yanjú ẹ̀ kí n jẹ́ àwọn ẹ̀fitọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ gan-an ìpadà ẹ̀fitọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ torí ìdí eléyìí obìnrin tó bá ti ké sí wípé àwọn oníṣekúṣe ni àwọn onídààmú ni kọ̀lẹ́tọ̀ kọ́ máa gbórí ẹ̀ lọ́dọọdún wọn lọ lè ṣerú àbíkẹ́kẹ́ wọn lẹ́tọ̀ àti wọlé tọ̀ láti máa rójú rẹ̀ níwọ̀n tó bá jẹ́lẹ̀ hà. torí ìdí eléyìí ọlọ́ọ̀bà fi ọlá ń sọ àwọn tí wọ́n lè rójú obìnrin kọ́dà wà láàmà mẹ́làkà tí ayé máa nù ún nà ọlọ́lá tí wọ́n bá jẹ́ ẹrú náà yálà lọ́kùnrin wọn ni àbóbìnrin nígbà tí ọba sẹ́ni kankan má sọ ẹ̀ fáwọn tó kù náà nìyẹn ìyẹn là á máa pè ní àlè eritú àlè asọ́bàtì mọ́dá bí sábàbí erisàbí nasàbí sábàbí yẹn náà ní wípé bẹ́ẹ̀ náà ò àlèwàlà ìjẹ́ olówó ẹrú wà láàrin wọn nínú sẹ́lá sílámù torí ìdí eléyìí. ọlọ́wọ́n bá lè kí ọlá ń sọ òfin rẹ̀ na ni wọ́n tákì iná lọ ẹ̀yin obìnrin náà ẹ bẹ̀rù ọlọ́run lórí àtà ni wọ́n lè rójú yín náà lẹ́tọ̀ọ́ sí ẹ̀páyà ọlọ́run o ọlọ́ni iná lọ náà làákùn lè ṣe ṣe ìdá. wọ́n ní sọ eléyìí tó sàlàyé àwọn tí wọ́n tó sì ṣe rúkúsọ̀ fáwọn kan pé wọ́n lẹ́tọ́ àti rí amọ̀rọ̀ nìsa bí takuwa o ọ wá pa obìnrin láti pèsè páyọ̀ wọn lọ́wọ́ fa amọ̀rọ̀ ọ̀nà bí dáríkà ọ pa wọn láfẹ̀rẹ̀ ni o aláyàtọ̀ já wá man adina la ọ̀nà bí nazar kama kọjá làwọn tí wọn náà lórí ju wọn yóò nínú àwọn tó jẹ́ bí wọn torí pọ́bìnrin ni wọ́n gbọ́dọ̀ sí kéde ìyẹn gbọ́dọ̀ máa kì wọ́n lọ gbogbo gbà àyà tá a fi dúró ọlọ́ni iná wọn amalaika tá a fi sọ lónà alánàbí ya ayọ́lẹ́dìnnà amànù sọ lù alẹ́ yìí wọ́n ṣe lè mọ́ tẹ̀sílì ìmà àyà yìí ẹ bá dóde àwọn olóde mòlúdì ó dùn lẹ́nu wọn pọ̀. bẹ́ẹ̀ sì ni ntọ́nà ọba àlejò ọlá ń fi díẹ̀ múlẹ̀ ń bí ó ń sì di ìjẹ́ òjíṣẹ́ ànábì múlẹ̀ ni ó sì ń sì di ọlá tọ́lọ̀ ń dá nẹ́bí òfin múlẹ̀ níbi ayé yìí ọlọ́ni dájúdájú wọn ọlọ́run àtàwọn màláìkà wọn àwọn ń ṣe kẹ́sẹ̀ jẹ̀fà nẹ́bí kí ni sọ̀láàtù ọlọ́run ọba fà nẹ́bí sọ̀láàtù ọlọ́run fà nẹ́bí wọ́n ní òun náà ní sànà òwú wàrìdìwánù ẹ̀yìn tó yìn fún rẹ̀ ọlọ́run ló tó láti yin ànẹ́bì ó sì yọ́nú sí ànẹ́bì sallallahu alaihi wasallam eléyìí ni salatullah bá àbúté sí ìdí ayé tànà òwú àlẹ́ í wàrúwánu òwú àlẹ́ yíyìn tọ́lọ̀ ọba àlẹ́ tí ọlá yin ànẹ́bì tó jẹ́ ká mọ̀ pé òun dá alẹ́dàá tó pé níwà wà innaka la'ala khuluqin azim bákan náà òun sì ṣe lànẹ́bì ọlọ́run òun ṣe òun wá yọnu sáà nẹ́bì ìyọnu wọn ọlọ́wọ́n ba ọwọ́ àfa nẹ́bì sallallahu alaihi wasallam. ìwọ ni tàwọn màláíkà òun náà ni duwau wàsídìfáàrù la àwọn màláíkà wọ́n ń tọrọ àdúrà fa nẹ́bì wọ́n ń sàdúrà fa nẹ́bì wọ́n sì tọrọ àforíjì fún òun lè tọ́nà ọba àdìgbò inna Allaha inna Allaha wa màláíkàtà òun àtàwọn màláíkà àwọn ti kíni o àwọn sì sọ̀rọ̀ àtúfà nẹ́bì ìsọ̀lúnà rẹ̀ àwọn sì sọ̀rọ̀ àtúfà nẹ́bì. ọlọ́wọ́ ni yàrá ìwé lẹ́dí náà mẹ́nu ẹ̀yin tẹ́ bá gbà mí gbọ́ lódodo tẹ́ gbà pé mi mọ̀ dá yín tẹ́ nígbàgbọ́ nù jíjẹ́ ọlọ́run ọba mi lórí yín tẹ́ nígbàgbọ́ nù wípé mo tó kí n pa yín láti kẹ́sì tẹ̀lé sọ́lù alẹ́ ìwọ̀sẹ̀ lè tẹ̀sílì ìmọ̀ ẹ̀yin náà máa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì. eléyìí wá ní káwá lọ wo tẹ̀síìrù àwọn àfà kò sí kan tí wọ́n sọ fún wa mẹ́yìn pé èmdàwù wò ni wọ́n gbà lérò torí pé wọ́n ti sọ títọ́ náà wọ́n bá ọlọ́run ló ní sànáwù wàrìdìwáàn tí fi ń tọrọ fún ànábì sallallahu alaihi wasallam tí ń ṣe fún ànábì. àwọn màláíkà ń kọ́ dùn áwù wà sí ìdìfà àwọn sàdúrà ń sọ̀rọ̀ àforíjì fún tó wọ́n rí bẹ́ẹ̀ èyí tọ́lọ̀ ń pàwọn náà táwọn wọn ni wàsàn láti ìbáàdì yìí bá wà tàbí máa lè ni ibú yìí ibú àti wa tọ́gbọ̀dọ̀ tóbi lẹ́mìí wa èyí ò ní o pa afẹ́ràn ànẹ́bì bá ti mọ wá sàṣẹ̀ látò fa ànẹ́bì eléyìí ọ̀dàrú ọ̀kan náà wọn sọ̀ọ́bà wọn lọ bá ànábì onílẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ni ó ti kọ́ wa bá ti máa kírun a sì ti ń kí bó ti kọ́ wa ṣùgbọ́n lè tó sọ̀kalẹ̀ yìí pé ká máa sọ̀sọ̀ láti fúnra ànábì káyì bá nọ sọ́ọ̀lì àlè bó láti máa sọ̀sọ̀ láti fúnra ànábì wọ́n ti fa àlẹ́ màá hàn sọ̀látán ìbìrọ̀ ìníyà ànábì wa kọ́ wọn ní sọ̀látán ìbìrọ̀ ìníyà lànàbì kọ́ wọn jọ́nà. wọ́n tó múra kankankan pé sọ̀látù lè fàtí lọ́lọ́lá jù sọ̀látù lè fàtí ta ló mọ̀ ta lẹni tó hu sọ̀látù lè fàtí. ṣé ṣé àwọn àtijá ni ṣé àwọn àtijá ni ní sẹ́ńtírì tó wáyé náà ṣé àwọn àtijá ni òsì ní sọ̀ábà kọ́lá kò sínú tàbíyìn táàbù wọn á wò pé adẹ́gbẹ́sọ̀ látù rẹ̀ lọ́lá ju sọ̀látù ibrahimiya lọ sọ̀látù táà nẹ́bí ọmọ sọ̀látù ibrahimiya ìtà nẹ́bí ìmọ̀ tọ́kọ́ àwọn sọ̀hábà bóò ni sọ̀látù lè bá jù wálé lọ́lá jùlọ ló bá tó fi jẹ́ sí pé táà bá ń sọ̀rọ̀ àwọn afọ́nmọ́ pàwọn afọ́n súnà wọ́n sọ ò ẹni tó ń sọ̀látù lè fà á ti gan-an ó pọ̀lọpọ̀ àwọn kẹ́kẹ́ ló ń ṣe ó yẹ pé awádìí ẹnu súnà yìí pé àwọn sọ̀hábà ò sẹ́ni tí wọ́n ń ṣe nǹkan táwọn sàábà ò ṣe tá ànábì ò ṣe tó ọ̀rọ̀ rẹ̀ láwọn ọpọlọ lájú yìí tá ànábì gẹ́gẹ́ sọ wípé ká ti lọ kájà má ti lọ bí ìtumọ̀ tí ń bẹ nú ẹ̀ torí bí ìtumọ̀ náà àwọn àbá kọ́ ọ̀bọ̀ náà torí ìdí eléyìí sọláàtù tọ́lọ́ lájú òun náà òun náà ni kó ní sọ̀látún wà sàlámà sọ̀látún wà sàlámà èyí tọ́lọ́ láti ní allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid èyí tọ́lọ́ láti ní pẹ̀lú riwaya rẹ̀ àwọn ìwáyà kan náà ń bẹ tẹnu kùn èyí tó ní fèlè áàlàmínà ìnáka àmìdù màjídù yẹn náà. torí ìdí eléyìí ẹnu kùn yìí wọn. ṣùgbọ́n kéèyàn wá lọ yan sàlátù kan láyò oríṣiríṣi ni sàlátù túnà jìnnà sàlátù kámílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí àwọn kan lọ́kàn jòkólẹ̀ tí wọ́n ń fúnra wọn ṣùgbọ́n ìta ànábì sọ èyí tí táwọn òdúró lórí ìta ànábì sọ èyí tá àdúró lórí èyí tí ò ní àfẹnukùn kankan tí bá fẹ́ gba aládàáni èyí táwọn àdúró lórí táwọn èèyàn fẹnukùn kò sáàbà kan tó fẹnukùn sọ̀rọ̀tù Ibrahim yà tó ànábì lọ sọ ọkùnrin tó lè fẹnukùn. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ali Muhammad kama barakta ala Ibrahim innaka Hamidum Majid àwọn àtọ̀látùn dàtún lè ṣe ní Allahumma salli ala Muhammadin wa ala alihi wa sahabi wa sallim eléyìí náà àwọn eléyìí náà wọlé torí pé ntọ́wà ń bẹ̀ kì í sọ̀rọ̀ tó pọ̀ tó síbò a sì rí múnú àwọn ọ̀rọ̀ àwọn sálàfù náà ṣùgbọ́n ìtì wọn kọ́ sànẹ́bí kọ́ àwọn sọ ábà jẹjẹrẹ wọn náà lápẹ́ sọ̀rọ̀ Ibrahimiyya báwa náà wàá máa kúrò àti sọ̀rọ̀ àti fànẹ́bí tá a sì ń lérò pa abẹ́ gbalada àwọn eléyìí ní ká dún ní májú àwọn eléyìí ní káwa náà máa ṣe ní gbogbo gbà lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé anabi sallallahu alayhi wa sallam hàn anabi kọ́ àwọn sọ̀hábà nítorí àsìkò wa ibi ìlàdùn lé ní àwọn àyàtọ̀ tẹ̀lé àtúpadà máa ka àwọn náà abẹ́rẹ́ ọba àdìkẹ́ ọlá kọ́lọ́n kó tó kájú gbà náà lọ. gẹ́gẹ́ bí àti wá parẹ́ pé yáyọ ẹlẹ́sìn náà àmọ́nú ọlọ́wọ́ ọba àdìkẹ́ náà pẹ̀lú tẹ́ gbàmí gbọ́lódodo sọ́lù àlẹ́ yìí wọ́sẹ̀ lè mọ̀ tẹ̀sílẹ̀ náà ẹ̀rí ẹ máa tọrọ ìkẹ́ ẹ sì máa tọrọ ọ̀la ẹ̀rí ẹ máa tọrọ rẹ̀ fún ànábì sallallahu ẹ máa tọrọ rẹ̀ fún ànábì sallallahu alaihi wa sallam ẹgbẹ́ wọn bàálí kàtí pàwọ́ aláṣẹ. a rí pé nu méjèèjì a rí pé sallu wa méjì náà lọ́wọ́ àmẹ ìyẹn ni salatan wa salama ọgbọ̀dọ̀ ní méjèèjì yẹn nínú abẹ́rẹ́ wọn bá ti bẹ̀rẹ̀ kìí أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته